ọ̀kín ní ṣe lórí ẹyẹ oko ọ̀gẹ̀dẹ̀ àgbà ní ṣe lórí ọ̀gẹ̀dẹ̀ ẹyẹkẹyẹ kì í bó dídẹ rẹ tí kò di àwa la máa gborí lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wa àgbàkánì lágbàgbó àgbàkánì gbàgbọ̀ pé àgbàkálẹ̀ ẹyẹ gbagi oko àgbàkálẹ̀ wọ́ gbalé àgbàkálẹ̀ ẹsẹ̀ gbọ̀nà ẹ̀là àwòrì ajẹ́ká gborí lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wa ẹbọkẹ́bọ wọn kì í pagún òkúkòkò wọn kì í pàkàrà àbùrù ẹbọ tá a bá rúfin òkú ara ní fi ń san àjẹgbé ni gún jẹbọ àjẹgbé làkàlà bẹ́ẹ̀ ni àjẹgbé ni ti kàlùkàlù gbẹ́fẹ́ bá jòkúta omi ló fi ń ṣu àtúntì dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntì dé Lutas Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà yìí tá a tún mú wá lọ́tẹ̀ yìí òun ni ọ̀jì àgbáyé ìpàdé tá a lọ ṣe nílùú ìjẹ́ òdòdó lọ́dọ̀ baálé baálé ọkọ̀ ìlú olóyè ìjẹ́ lílì àbú òdòdó àkóyí àkóyí ire gbogbo ẹ̀ níbẹ̀ làwà báyìí nílùú ìjẹ́ òdòdó. ewé lèmi rí tó ń bọ̀ ó ń bọ̀ bí igi ẹ̀rí bó ṣe ń bọ̀. àrà ò ní tán ní alára àrà ń bẹ nílùú jẹ òdòdó èyí ká máa wò bọ̀. gbogbo ewé tí wọ́n kó dání lẹ́ẹ̀kan àti igi òun lẹ́rí tí wọ́n ti kó dàálẹ̀ yìí ká wá wo àrà tí wọ́n máa dá ń bẹ̀. ewé tí wọ́n kó kalẹ̀ yìí lẹ́rí tí wọ́n mi ṣẹ́rẹ́ tí wọ́n fi ń yí ipò yìí.

jẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n ẹ̀rí pé kì í mì eégún bẹ bíi tijọ́ òun ni òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa ń sin bíi tàtijọ́ àwọn náà ò sin bíi tàtijọ́ ẹ rí ló jáde láti ewé láti inú ilẹ̀ àwọn ewé tí wọ́n dájọ sílẹ̀ ìbẹ̀lẹ̀ rí i pé eégún ti jáde wọ̀wọ̀ bí àdó pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí odó ló tiẹ̀ tún wà. <laughs> wọ̀wọ̀ bí àdó eégún ti ìlú ìjẹ́ òdòdó. orin ń lọ lóríṣiríṣi ẹja ọ̀wọ̀ náà ti fẹ́ dárin Egun ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ó jí ó gbéni ní ayé gbúrúrú lẹ́mọ tẹ̀kútẹ́ ilé àrọ́ ọmọgbọ́mọ kan tó dìdẹ̀. bápá àrà bá sọ náà là. mo bá yín lóbì máa bá yín lẹ́mí. mo bá yín lóbì máa bá yín lẹ́mí. mo bá yín lóbì máa bá yín lẹ́mí. kábíyèsí o baálẹ̀ baálẹ̀ ọkọ̀ òlú. ìbá bá jẹ̀dá. ẹlẹ́dùnmáà lè bẹ́ẹ̀ o. ẹni tó dákin tó dá ẹni tó tẹ̀ kí n tó tẹ̀ ìbá tẹ̀sí mọ́lẹ̀ àwọn òòlà rẹ̀ òòlà rẹ̀ bá ó ó kú ọ̀jẹ̀ pátápátá ìgbà rẹ̀ jù Bálẹ̀ ò ní pọ́nmọ́gbìn. Bálẹ̀ ò ní táwọn náà àkóyò onítọ́rọ́ jẹ́ àbúrò ayé òníjẹ́ tiẹ̀ bó bá dé ọmọdé bó bá dé ọmọdé owó tó ní òtó ọ̀wọ̀ wà bẹ́ẹ̀ wà ní ìsìn owó tó ní òtó ọ̀wọ̀ wà bẹ́ẹ̀ wà ní ìsìn gbogbo yẹn ní sojú ń dẹ́nu kú ọ́ ẹ̀ ní sojú dẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀yin onílù nù pátá gbogbo igi tẹ́lẹ̀kìlì bá fọwọ́ bà dúdú ló máa dún ẹni bọ́lá lùlù o ẹni bọ́lá lùlù wọ́n pa yín o àṣẹbẹ́lẹ́dẹ́ ọmọ ọládẹ́gbẹ̀lú àṣẹbẹ́lẹ́dẹ́ ọmọ ọládẹ́gbẹ̀lú ègún ẹlẹ́gùn ègún ẹlẹ́gbẹ̀ẹ́ ìrà oníra gbogbo òkùtọ́mọdé gbogbo ìdàgbà ló bá pè ní gbogbo ilé ní òun ní gbẹ́fọ́ abẹ́rẹ́ jáde òní lójú gbọ́dá sọ ìmẹ́lẹ̀ òní lójú kọ́mẹ̀ lóṣù gbogbo ẹnikẹ́ni tó bá rojú àbúrò ròyìn àbúrò ẹ̀jẹ̀ tọmọ ẹ̀ tọmọ tọmọ mẹ́rin oṣù ọlọ́wọ́ ẹrù mímí ẹgbẹ́ àbọ̀dé lílọ́dẹ òwe ẹ̀dẹ́ bòótá lílọ́dẹ òwe. àbọ̀dé lílọ́dẹ òwe ẹ̀dẹ́ bòótá lílọ́dẹ òwe olújóyè ti bọ́lẹ̀ látòrí odó wọ̀wọ̀ bí àdó pẹ̀lẹ́pẹ̀lẹ́ eégún ìjẹ òdòdó lẹ rí tó ń fi orí balẹ̀ níwájú àwọn onísákárà níwájú àwọn oníbẹ̀m̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lu bẹ̀m̀bẹ̀ fún eré ti dèrí àgbà. ibi tí wọ́n ti yà sọ́tọ̀ láti fi ṣe ìpàdé ti ọ̀jẹ̀ àgbáyé ìbẹ̀rẹ̀ tí àwọn oníbàtà ti wà ń kàlẹ̀ yìí. Ismail Alẹ́rí tó dúró ti wọ̀wọ̀ wẹ́wàá gbá mo kí gbogbo ọmọ olódòdó bẹ́ẹ̀ ni mo kí àṣìṣì dáadáa àṣìṣì mo kí ẹ dáadáa ọmọ baálé baálé ọkọ ìlú àṣìṣì òdòdó mo kí ẹ dáadáa ẹ ní bàjẹ́ fún ẹ. Thank you. sì lẹ́ ń wò yìí pẹ̀lú Ismaila ẹ̀gbọ́n tàbúrò ọmọ olódòdó kò ní bàjẹ́ àwọn ni wọ́n dúró ti wọ̀wọ̀ àgbàgbà bí Ismaila ṣe ń náwó bẹ́ẹ̀ ni àṣìṣì ló ń ṣe aṣímọ lówó. Fálóhùn lẹ́rí tí wọ̀wọ̀ tó ń kí lọ́wọ́ yìí Fálóhùn òdòdó ifá lóhùn ọmọ àkóbá ẹ kú àṣeyẹ ẹ kú pàdé tèmi. wọ̀wọ̀ lẹ́ni tó wá kí baálé-baálé ọkọ̀ ìlú nínú ààfin wọn yìí níbi tí wọ́n jókòó tí àwọn ìjọ àjọ ọ̀jẹ̀ àgbáyé tí àwọn náà tí wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ìwòye mi èmi ẹni. ìwòye mi èmi ẹni. ọ̀rọ̀ ìdàgbé tọ́lọ́ ọdún pọ̀ lọ́wọ́ ẹ̀dí máa lè. alíkò ti jẹ̀ mí. ẹ̀mí mi ọ̀rọ̀ ìdàgbé tọ́lọ́ lórí lọ́gbàdún. lábẹ́ ìjọba lọ́gbàdún ayé. wàá lọ́gbàdún ayé. òní tètè kú. òní tètè yẹn ṣe. òní tètè yẹn ṣe.

ti bàjẹ́ kú lọ́jọ́ ẹ̀nà ayé òní bọ́ bàtà bọ̀ sẹ́nu rẹ ayé òní bọ́ bàtà bọ̀ sẹ́nu rẹ ayé òní bọ́ bàtà bọ̀ sẹ́nu rẹ èní kí ọ̀la kìlẹ̀ lórí ẹ̀yẹ ní tọ̀tẹ̀ èní ìṣọ̀wá gbà ọ̀la ìṣọ̀wá gbà èṣù lórí ẹ̀yẹ gbẹ́bọ̀ wá èní pọ̀rọ̀ lórí òkun ọ̀la pọ̀rọ̀ lórí òkun òkun ló máa lẹ́yìn adúlí akí bèbè lórí ẹ̀yìn òkú bí wọn kọ́ bá jẹ́ ní ọtí táyé lọ ni ọ̀tàdé ọ̀tàdé ọ̀tàgbẹ́ngbẹ́ ọ̀tàkọ̀rọ̀ tó bá ní òkú òun òkú ẹ ajẹun ní ẹsẹ̀ wọn lójú oní ẹgbẹ́ ní tọ̀kúdọ̀ apá tara ẹsẹ̀ tara ọ̀tàdé pípa yẹ̀ lẹ́yìn àti bá bọ́jú olóṣèlú mọ̀ sí káyọ̀ ni adúlọ́mù sí bàtà olóhùn sí sáré odò adúlọ́mù máa bẹ̀rẹ̀ débẹ̀ olóhùn sí sáré funfun ojú oró olóhùn sí sáré omi bí òrò mi tẹ́lẹ̀ máa ń gbẹ ní àwọn ọ̀tá gbẹ lórí òró òsì bàtà òun àtàwọn ọmọ lọ́dọ̀ ọmọ lọ́wọ́ pẹ̀lú kápùtò ìdí àbọ̀dé ọmọ ẹ̀jí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú kápùtò ìdí àbọ̀dé ọmọ ẹ̀jí múlẹ̀ tí wọ́n fi yàtọ̀ lórí ọmọ ẹ̀ gbogbo ẹni tó bá ti nù ẹ̀ á ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè wúlá jẹ́ bẹ́ẹ̀ làgùtà ń bọ̀ àdúgbò tẹ́ àbá lọ bẹ́ẹ̀ náà rí ìfọ̀ ojú bẹ́ẹ̀ ní ìdájí bẹ́ẹ̀ àìsàn bẹ́ẹ̀ ọbẹ̀ jẹ́ kí ló sọ ìṣẹ̀lẹ̀ lọ́kàtí gbòòrò ìfọ̀ bẹ́ẹ̀ sọ ní ìdìbò lọ́wọ́ lẹ́sẹ̀ ìfọ̀ lọ́mọ ti dá mú ẹ lórí àwọn ẹ lórí bẹ́ẹ̀ lórí. Báwo! Yíṣọ́ ọgbà ni ìwúre lẹ́ ń gbọ́ tí wọ̀wọ̀ tó ń ṣe fún baálẹ̀ àti gbogbo àwọn ìjọ ìjẹ́ àgbáyé àwọn ló ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ààfin baálẹ̀ tìlú Ìjẹ́ Òdòdó olóyè Ìjẹ́ lílì àbú Òdòdó àkóyí mọ́nì àkóyí owó ẹ̀já gbọ́ ìwúre síwájú látẹnu wọ̀wọ̀ bó ṣe ń ṣe fún àwọn ìjọ ìjẹ́ àgbáyé tí wọ́n wà ń kalẹ̀. dákúndábọ̀ ti lè dé náà àdẹ́bí jẹ́bi tí wọ́n mọdé ni nítorí gbogbo ọmọdé ló wà ní bámúlẹ̀ kan lọ́dún tó ṣẹlẹ̀ ní alápáwọ́dà àtàwọ̀dé ẹ̀rọ yìí àti oṣù lọ́mọ ẹ̀kọ́ àwọn tó lọ́wọ́ ẹ̀rù níbi bí mo bá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀dá mi bàbá. ẹni tó dùn wà ládẹ́mọ̀dé òkú ọ. àṣẹ báyìí o. ìpín tá a péjọ ipò tẹ pọ̀ wá lẹ́nìí ẹ̀mí pọ̀pọ̀ dànù. àṣẹ bẹ́ẹ̀ atákì ń dáwọ́ lẹ́yìn gbogbo àwọn ọmọ tó lọ bàjẹ́ ẹ̀ka ìdúgbò ní sàǹbà lọ́wọ́ rẹ̀. àgbẹ̀tì ní pálápàlà ó ní gbogbo àwọn tó pé jẹ́ ìlú ó ní wọn nípa ẹ̀. ó ní jẹ́ náà nípa wọn gbogbo ní àpáńdé àpáńdé lè ní ẹ máa ń pọ̀ kọjá ọ̀tá ẹ máa lé ní ẹ̀ níbí ẹ máa lé ní ẹ̀ níbí ikú ìkọ̀kọ̀ àrùn kì í sèrè òtútù kì í mẹ́ta lálẹ́ odò bàbà ẹ̀ nígbà ìtàn èrò ọ̀nà kí yálé alákọ̀ọ́mù mi ló dé wọ̀ àbúrò ẹjọ́ ìdíwọlé ìdòwò.

wọ́n ti bọ́ bàtà kò sẹ́nu lọ́yìn. wọ́n ti bọ́ bàtà kò sẹ́nu lọ́yìn. ayé òní ọjọ́ ọ̀tún ní kíkún lẹ́lẹ́ tó sí ọjọ́ ní kíkún lẹ́lẹ́ tó tún lọ́dún bá tún pẹ̀lú ẹ̀ńlá tó tuntun rí èdè fún ti dájọ́ ìṣúgbó ẹni tó wá sọ̀wọ̀ ẹni tó wọ́wọ́ náà abúlé yóò ti jẹ́ sí ní o bẹ́ẹ̀ jẹ́ wù mí láyé ẹ̀mí kọ́dún mi lọ́rùn o. mo bá iná yìí bá tẹ̀lé àjọ máa ṣe é. aṣọ rẹ̀. mo bá tẹ̀lé àjọ máa ṣe é. àwùjọ àwọn ọmọ dáwọn àlábì olúwa ságbọ́nà alábẹ́nà sáńtì ẹkùn abájá mọ̀tàmọ̀tà ògbóni yàtà lásánmọ́ ọlọ́mọ wòlíà ọ̀hún ẹgbẹ́yàwó orí ẹkùn tó ìjàmbá lọ́dún pẹ̀lú mi ọjọ́ tó wọ́n lọ kọlọ̀ fẹ́wúrọ́ ọjọ́ iléyà ló máa kọlọ̀ fágbó gbogbo àwọn ọ̀tá ẹ̀ ló máa kọlọ̀ fágbó àwọn ọ̀tá ẹ̀rọ máa kọlù gbogbo ẹ̀ bá bá bá kọlù. Adùnkàn adùnkàn nítorí tí mi ti ayé náà wá jù ayé náà lójú ọ̀nà yá láyè ó wà níbẹ̀ ó wà níbẹ̀ ó wà níbẹ̀ ó wà níbẹ̀ ó wà níbẹ̀.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wúre lẹ́dẹ̀nu wọ̀wọ̀ bí àdó tó ṣe fún baálé baálé ọkọ̀ òlu àti gbogbo àwọn ìjọ ọ̀jẹ̀ àgbáyé nínú ààfin baálé tìlú ìjẹ òdòdó ó ti fi orin sí ijó tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìrọ̀lẹ́ rí tó ti bọ́ta láti inú ààfin baálẹ̀ tìlú ìjẹ́ òdòdó yìí ẹ̀rí òun ló ti ti ń jóbọ̀ yìí àwọn ìyàwó ilé olódòdó àwọn lẹ́rí tí wọ́n ń jó pẹ̀lú ọ̀wọ̀ yìí. Thank you.

bẹ́ẹ̀ ni ismaila ló dúró ti Ọ̀wọ̀bíàdó ló dúró ti Yẹ́gẹ́ ó dúró ti gbágbágbá gbogbo àwọn bíi ojú òòṣà àwọn orúnmọlẹ̀ ìbẹ̀lẹ̀ tí wọ̀wọ̀ tó ti ń kọsẹ̀ níkọ̀ọ̀kan èjèèjì yìí. ojú orórì ti bàbá wa àbúrò dòdò ìbẹ̀lẹ́rí tí wọ̀wọ̀ tó ti ń fi orí balẹ̀ lọ́wọ́ báyìí tó ń kọsẹ̀ tó ń ṣe ìwúre lójú orórì bàbá wa pa Abubakar Ayinde Òdòdó Thank you. orin lẹ ti ń gbọ́ tí wọ̀wọ̀ bí àdó tó ń dá fún àwọn ìyàwó ilé tí àwọn náà tí wọ́n ń bá yìí bá ní ẹ wá lùlù ayalẹ ó máa wá kòkòrò lójú onílù kò ní bàjẹ́ gbogbo àwọn ojú orórì ìbẹ̀lẹ̀ rí tí wọ̀wọ̀ bí àdó tó ti ń lọ́kọsẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì. gbogbo àwọn ojú orórì lẹ́rí tí wọ̀wọ̀ bí àdó ní Ismaila òdòdó ló mú wọ̀wọ̀ bí àdó ló mú lọ ní kọ̀ọ̀kan ìjèjì tí ó ti ń lọ kọsẹ̀ ọ̀wọ́ náà wá ń fi ijó ra ẹsẹ̀ ó ń fi ẹsẹ̀ ra ijó gbogbo ẹ̀ wá ń dùn orin wá ń bọ orin ń lọ ní rẹwẹtẹ ní rẹbutu gbogbo ẹ̀ wá ń lọ. Thank you bí wọ́n ṣe ń dojú orórì bẹ́ẹ̀ ni wọ̀wọ̀ ló ń dé ojú àwọn òòṣà ló ń kọsẹ̀ ńbẹ̀ àdúgbò ìgbàlẹ̀ ti ìlú ìjẹ́ òdòdó ìbẹ̀lẹ́rí tíwọ̀wọ̀ tó ti dé tó ti lọ kọsẹ̀ yìí lẹ́rí tó sì ń dára lọ́wọ́lọ́wọ́ tó ń ya ojúlé sí ojúlé gbogbo ojú orórì gbogbo bẹ̀ ló ti ń kọsẹ̀ lẹ́ni tí gbogbo ìlú ìjẹ òdòdó tí wọ́n ń gba ìpàdé ìjọ ìjẹ àgbáyé nílùú ìjẹ òdòdó eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀ ìlú ìjẹ òdòdó àwọn ni wọ́n gba ìpàdé tó kẹ́yìn nínú ọdún tí a wà yìí baálé baálé ọkọ ìlú olóyè ìjẹ̀lílì àbú òdòdó baálé tìlú ìjẹ òdòdó pé wọ́n kú ìnáwó wọ́n kú pàdé ẹ̀ ilé yìí ò ní jáṣe mọ́ láṣẹ ọba mi Èdùmàrè gbogbo òjò ọjà àgbáyé àti gbogbo yín òun eégún tó sì jáde láàárọ̀ òun la sì ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Thank you. bí àdúrẹ́rí tí ó ń jó tó ń yí tó ń yípo tó ń ṣe gbogbo ẹ̀ yìí tí gbogbo ẹ̀ wá dùn ńlá yẹn. nínú àwọn ojú irúnmọlẹ̀ òun ni ẹ rí tí ọ̀wọ̀ bí àdó tó dé yìí ojú ọbalúwayé tìlú Ìjẹ Òdòdó ìbẹ̀lẹ̀ rí tí wọ̀wọ̀ tó ti kọsẹ̀ yìí bẹ́ẹ̀ ló ti kúrò ló ti ń bọ̀ yìí àsìmọ́ ọ̀rẹ́ àgbà ẹ̀rí bó ṣe ń ra ijó yẹn tó ní ń ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ismaila Òdòdó pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> ijó lẹ rí ó fi ijó jọ wà bẹ́ẹ̀ torí baálẹ̀ fúnra wọn wọ́n bá ti rí ìlú báyìí bàbá máa máa jó lọ ni. ọ̀wọ̀lẹ́rí tó ti kó ìyáálẹ̀ yìí wọ̀wọ̀lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní joshua kì ojú olórí àbọ̀wá káàkiri ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú olórí wọn kò ní bọ̀wọ̀ tí tí ń kọsẹ̀ báyìí. ẹ̀rí pé òun ló ń jó lórí bẹ́ẹ̀rì ìbálẹ̀ ti àná olóyè tajudeen òdòdó. bàbá tajudeen ṣùgbẹ́rù òdòdó baálẹ̀ tìlú ìjẹ́ òdòdó tàná ẹ̀ ojú olórí wọn ilé wọn òun lè rí tí wọ̀wọ̀ tó ti dé báyìí igbó ìgbàlẹ̀ láti rírí tá a tún ti ń padà sí yìí ibẹ̀ ni wọ̀wọ̀ ń lọ yìí. ẹ wọ̀wọ̀ lẹ́rí tó ti wọ igbó ìgbàlẹ̀ yìí